أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته akí gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run ìjọ Global Dahiratu Dhikrlahi Islamic Organization worldwide láti South African branch wọ́n ní ká welcome kakrowe àti bàbá wa Fadilatu Sheikh adoctor Suleiman Farouk Oníkìjìpá fún oyè tuntun tí wọ́n fún wọn the Grand Mufti of Ìlọrin alukuran sọ fún wa bada ista azati wal basmala alukuran sọ fún wa bẹ́ẹ̀ ká lọ wo suratul juma Quran chapter sixty two verse two ọlọ́run sọ ń bẹ̀ fún wa pé uwa lẹ́sí ibà aza filihumi yìí nà rọ́súlẹ̀ mínìhùn yẹtìlọ àlẹ́yẹ ayati wàyúzẹ̀ kí wàyú alimuhumuli kitaba wal hikma wa in kana min qabli la ọlọ́run bá sọ fún Muhammad sallallahu ta'ala alaihi wasallam pé ìwà náà mọ̀ọ́mọ̀ dìde láàrin wọn àti kọ́ ẹni mímọ̀ máa máa rán àwọn èèyàn létí máa ṣe wáàsí ọ̀rọ̀ àwọn ọlọ́run fáwọn èèyàn máa ka àlìkùrìhánì fáwọn èèyàn máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ àlìkùrìhánì àwa wo àyà yìí dáadáa àwò pé taláyà yìí fìtì ìjó tọ́ ìjẹ́ àyà yìí ìjẹ́ ipò mufti yẹn kí ni wọ́n fi ṣiṣẹ́ ń bẹ̀ ìjó tọ́ sí bàbá wa Fọdílátù Sheikh Suleiman Farouk oníkìjìpá ipò yẹn tọ́ sí wọn látijọ́ tèmi ti wà tí mo ń gbọ́ lecture tí mo dẹ̀ ti ń rìn inú ayé kiri pẹ̀lú mo yẹ kéré mọ̀ yìí mi ì tí ì rí àáfà tó jẹ́ pé ní lecture ẹ̀ ni o tó jẹ́ pé tó bá ṣe lecture ayé alukurani máa ń pọ̀ verse alukurani máa ń pọ̀ chapter alukurani máa ń pọ̀ tó máa ń lò àdìtì máa ń pọ̀ tí wọ́n máa ń lò mi ì tí ì rí àáfà tó ń lo ayé alukurani àtàrà a lot of àdìtì tó fọ̀jú láti Sheikh Suleiman Faruq Oníkíjípa ìjẹ́rìí ayé òun ìjẹ́rìí alùkẹ́ àmọ̀ confam nìkan tí mo ń sọ yìí tó bá wá ní ẹni tó yẹ pé tí bá ṣe lecture òun náà máa ń kó àyà jáde ìjẹ́ lárúbáwá ni ìjẹ́ whatever ni o lè send ẹ̀ sí mi but èyí tèmi orílẹ̀ mi sọ tí mo dẹ̀ mọ̀ pé bó ṣe rí nìyẹn because mo mo mo mo mo mo ń so tí mi bá rí nǹkan mi kì í sọ so ha mi tí ì réyàn tó yẹ pé ní lecture even kò yẹ pé ten minutes eleven fi ní kó fi ṣe lecture fúláwù ṣe tìlẹ̀ mọ́nù faruko ní kíjìpá á ti lu ayé àlùkòrán lọ within á ti lu àdìtì lọ ìyẹn jẹ́ number one ní Rafa tó ń lo tó ń káyà alukoran tó wọn nínú lecture ẹ̀ nínú lecture wọn tó dẹ̀ lo a lot of aditi tó wọn which is wọ́n follow aya tọ́lọ̀ sọ nínú suratul juma ìwà lẹ́sìn bá asàfihàn omi yìí náà rọ̀sọ́lẹ̀ àmínìhùn ẹlẹ́kejì ọlọ́run tó bá sọ̀rọ̀ tẹ́bá ká lọ wo suratul azab quran chapter thirty three verse seventy two kí lọ́lọ́run sọ bẹ́ẹ̀ ọlọ́run ní inna aradna al-amanata ala samawati wal ardi wal jibali fa ambayna an ya'milnaha wa ashfaqna minha wa amala al-insanu iná òkàna saluma jahulen ọlọ́run ní pé kí ló ń jẹ́ àmánà mo sọ nínú láìfù tá a ṣe tán fún sheikh nísìn mo ní ìnàlẹ̀ àmánì ọlọ́run ní ìnàlẹ̀ àmánátà àwọn àgbàlagbà yẹ kó yá pé nǹkan tọ́lọ́run mí pẹ̀lú àmánà ni pé òun ní ìmọ̀ ọlọ́run ní a fi ìmọ̀ a fi lọ òkè a fi lọ sánmọ̀ a fi lọ ilẹ̀ a fi lọ àwọn nǹkan wọn ò gbà lọ́wọ́ wọn láwọn ò àwa ọlọ́run àwa rí pàwọn èèyàn ló gbà lọ́wọ́ wa àwa fi ta àwọn èèyàn lọ́rẹ òun ló bí wá alámọ̀lá ádámọ̀lá asma àkùlẹ́hà àwa fi ta àwọn èèyàn lọ́rẹ àwa wo ipò mufti yìí tèmi àtẹ́lẹ̀mọ̀ pé ọlọ́run ló ń fi èèyàn jẹ mufti ọlọ́run wá wo sàásùn láàrin àwọn èèyàn wá àmọ́lá alẹ́ ìzánù ta ló lè ru ẹrù mufti yìí ó ní ìnàlẹ̀ àmánà ohun tó bá jọra la fi ń wéra wọn ìnàlẹ̀ àmánà ìnàlẹ̀ àmání ọlọ́run wá pè ṣéwà àlẹ̀ àmání fadilatu sheik adọ́kítọ̀ professor Suleiman Faruk oníkìjìpá alimiskinu billah ọlọ́run wa ọlọ́run wa wò pé no ó deserve ẹ̀ wọ́n àmọ́lá hali ìzánu ọlọ́run wa fi ta wọ́n lọ́rẹ̀ tora mọ̀ pé oyè tó ń wá látọ̀dọ̀ ọlọ́run ni kì í sọ̀rọ̀ olè alùsùn náà kì í sọ̀rọ̀ olè alùtọ̀ríkà oyè gbogbo mùsùlùmí ni gbogbo alọ́ ẹ̀ka wẹ́kọ̀m bàbá yìí ọlọ́run wa ní iná okano saluma jahulem dájúdájú àwọn alábòsí wà o àtàwọn aláìmọ̀ kan tí wọ́n fẹ́ tako oyè yìí tí wọ́n máa bínú ọlọ́lá alábọ̀sọ̀kọ̀ ẹ kó jọ ogun alójú ẹ má yẹ ká ṣàbòsí nǹkan tọ́lọ̀ máa ṣe é ká máa gba kádàrà lọ́dọ̀ ọlọ́run ẹ̀dẹ̀ má yẹ ká jẹ́ kókun ẹ̀bí já lọ́wọ́ wa báwa ṣe ń wíṣì wọn yìí tí ìjọ global dahiratu dhikrlahi islamic organization tí wọ́n ń wíṣì Fadilatu Sheikh adoctor professor Suleiman Farouk oníkíjìpá yìí jẹ́ kémi àti ẹ̀ náà jẹ́ ká wíṣì wọn ẹ̀tọ́ wa ni ọ̀hún ni torí ànábì sallallahu ta'ala alaihi wasallam ẹ ti understand so àwọn scholar lọ́rọ́pọ̀ àwọn ànábì ọlọ́run so adẹ ti mọ̀ bóyá ṣe wá à ń láti máa fojú wò wọ́n ká kí wọn ẹ ti understand so kọ́lọ́n gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa Global Dahiratu Dhikrlahi awíṣe last shake. Dr. Suleiman Farouk Oníkìjìpá láti ẹ̀kọ́tà wa ní South Africa awíṣe wọn fún congratulation èmi yẹn pẹ́pẹ́pẹ́ ń bẹ̀ bí isinilahi Bismillahi, Bismillahi, asbi allahu لقد جاءكم لإلاف بسم الله الرحمن الرحيم حسبي الله لقد جاءكم رسول من أنفسكم عزيز عليم أن تعرض عليكم لمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم إلا في قريش إلا في إلا تستطيع وسيفي فليعبد رب هذا البيت الذي يطعمه من جوع وأمنه من خوف akíyìn o ẹ̀mí yín á gùn o adẹ́fẹ́ àsìkò yìí sọ fún gbogbo wa ẹ jẹ́ ká ṣera wa lọ́kàn nínú ẹ̀sìn o ìkan náà ni gbogbo wa o ọlọ́run ti ní pé wá tẹ́símọ́ bí abdullahi jẹ́mí anwala tafara kama má jẹ́ kó kan ẹbí já lọ́wọ́ wa wọ́n ní kí ló kan ẹbí òun náà lẹ̀sìn islam òun náà ní anabi muhammad òun náà ní la ilaha illallah òun náà ní ipò mufti so gbogbo aládìí sáà láti kì adẹ̀tí mọ̀ pé tí o bá ti sí alihulamahu wàrà sátúrẹ̀ àǹbìyáì àwọn àfa ló wà lórí ipò lórí ìjókòó ànábì ọlọ́run lọ́lọ́run tó síbẹ̀ tàbá wá ara àwọn kankan tó ṣe wá ń kàyéfì a ti ṣàwọn fatiwa mẹ́ta la ṣe pé tí mufti gbúdọ̀ ṣe irú fatiwa ni mufti gbúdọ̀ ṣe mufti gbúdọ̀ máa pèpè tawhid which is mo ṣe ìdá mẹ́ta látọ̀dọ̀ fọdílà sheikh dr suleiman farouk ó ti pẹ́ tí wọn náà dẹ̀ ti gbọ́ rí wọ́n ṣe fatiwa lórí pé gbogbo àwọn tó ń lo nǹkan òkú wọ́n ní ìwọ tó ń lo nǹkan òkú ṣé o sọ pé ìwọ tó ń lo nǹkan òkú òkú tó o mọ kú tó pa tó o mọ tí o lè ṣàkáǹtì twenty thousand ìwọ wá mórí ẹ̀ òfin ṣóògùn ṣé o ní pé o rí pé o ronú dáadáa o ò lè dolówó ẹni tí ò lè ṣàkáǹtì twenty thousand nígbà tó wà láyé ó wá kó wá lọ forí ẹ̀ṣọ̀gùn òun fòṣì kún òṣì ni wọ́n ṣe fátíwá pé àwọn àáfàá tó máa ń sọ fún yàn pé ìyá kan wà lọ́tà ìyá kan wà nínú igi ìyá kan wà nínú omi ṣé o ní pé kò o nídìí ẹ̀ nínú ẹ̀sìn má bẹ́ẹ̀ sìn jẹ́ tó ń bá wá bá ẹ fún nǹkan pé wọ́n nídìí assistance ìwọ àáfàá fine Oh, you can collect money and shaking you usimini amwali sadaqatan iru wa tusaki biya wa salli alayhi wa salli alayhi inna salataka sakanun lahu wallahu samiul alim gbolo àwọn èyàn má defun ṣàdúrà fún wọn sooto pẹ̀lú wọn wọ́n ṣe fatiwa yẹn náà wọ́n tún wá ṣe fatiwa àwọn àfáà lo lọ máa ń gbẹ́bọ sórí ta wọ́n ní wà àfáà ò mọ̀ pele ẹbọ ni bá wá ṣe lọ máa gbẹ́bọ sórí ta ẹbọ gbígbé kì í ṣe kéèsì àfáà ṣé ò ṣe fatiwa mẹ́ta yẹn which is fatiwa yìí òun náà ni ìpèpè tí gbogbo àwọn ànábì ọlọ́run pè ẹ lọ wo suratul araf gbogbo àwọn ànábì ọlọ́run wọ́n pe gbogbo ìjọ wọn ya qaumi abudulayi amọ́lẹ́kùnmí ní ilahi geruhun ẹ ní ọlọ́run kan ọlọ́run ọba ẹ̀yọ̀kan ṣoṣo ilẹ̀ ní o ẹ dẹ̀ má ṣe kí ni o òun náà ni kẹ́ máa sìn so ṣé o ṣe fatiwa yẹn nínú nǹkan tá a gbọ́dọ̀ mọ̀ mọ́ mufti nìyẹn a lot of alukurani verses wọ́n máa ń kà ní gbogbo ìgbà ní gbogbo lecture wọn oríṣiríṣi àwọn àwọn àyà mi táwọn afáàmì ò tiẹ̀ tí wọ́n tún lé kàn rí nínú alukurani àwọn verses míì ṣé o máa kó jáde wọ́n máa da ajáná sí wọn láàmú pẹ̀lú different alkurani láti fi ṣẹ̀yẹ́dẹ́ àwọn ọ̀rọ̀ tó ń bá wà lórí program tó máa ń ṣe lecture mi ìráfà tó ń ṣe yẹn tó wọn ẹlẹ́kejì a lot of hadith nínú program wọn mi ìráfà tó ń ṣe yẹn tó wọn tó bá wà láfà ó lè provide but èmi ń sọ nǹkan tí mo ṣẹ̀yẹ́dà lé lórí ìjẹ́rìí ayé ni jẹ́rìí alkiyama èyí tí mo ń sọ ìmọ̀ ṣẹ̀yẹ́dà ẹ̀ lọ́jọ́ alkiyama torí pé kí ni wákùnlá ìzáni azamna òtọ́ ìrà òfin hunukihi wà nùkúrìjúlẹ̀ òyàmọ̀ alkiyama tì kitaba yẹlikọ òmọ̀ṣúra ìkẹrà kìtàbàkà káfáàbì nẹ́fùsì kàlẹ́yàmọ̀ àríkàlà àṣìbà yẹlọ so ṣẹ̀yídà tí mo ń ṣe yìí ó ṣùwọ̀ pé màá ṣe lọ́jọ́ àlìkẹ́ àmọ́ ẹ ti understand ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run global dahiratu dhikrlahi islamic organization akọ́ndé àti bàbá wa fọ̀dé àti adọ́kítọ̀ suleiman farouk oníkìjìpá ó mọ̀nà àbọ̀dù wa ọlọ́run àjẹkẹ́ pẹ́ńbẹ́ o àdúrà wa gbà àní rí dààmú àní rí mùsíbà eh, masalamu wa ilal liqa'i orúkọ tèmi ni fọ̀dúlátò sheikh adọ́kítọ̀ professor muhammadu Said ọ̀nà ogun Eh, ti mo jẹ́ chief imam of global dahiratu eh, dahiratu global dahiratu dikula islamic organization ní south africa headquarter ní south africa masalamu wa ilẹ̀ lẹ́kọ̀ọ́ yìí.